وتفسيرها ما ثم إلى حيث شاء وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو فيه الله وبعث الله رجع خلق وهدى ọdáwọ ẹ̀dá ó sì fi wá mànà pẹ̀lú ogun Ọlọ́run a wà nínú ẹni tó mànà báyìí pẹ̀lú ogun ẹ Ọlọ́run kọ́ mọjà sọnù láéláé Ọlọ́run kọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kó sànù èmi àti ọ̀nà olódó tó ti fi ẹsẹ̀ wá lẹ́yìn ọlọ́mọdé ayẹsẹ̀ kó mẹ́ láéláé ó fi wá sọ̀kọ̀ dáadáa ọ̀kan nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ yìí òun ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ẹ máa wò ẹ rí i pé tẹ́bárẹ́ nìkan àwọn onímọ̀ onítẹ̀bárẹ́ nìkan kẹ́sìn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run tó bá yẹn bí dáadáa àjẹpọ̀ nígbàgbọ́ nù ọ̀run náà dáadáa bẹ́kọ́dé ni ìgbéyàn bá ti gbàgbọ́ sí wípé ọjọ́ kan ọjọ́ kan òun ó dé pàdé ọlọ́run ó jábọ̀ bẹ́ẹ̀ ni pàdé ọlọ́run bá rẹ̀ ṣe máa ń tóbi tó. ṣùgbọ́n ẹni tí ó bá jẹ sí nígbà tó náà ọ̀run ìbò débò pé kí lọ́kàn pẹ̀lú ìkànnì ẹ̀rí wípé kò ní sẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ lè rẹ́ nìkan tí ó ṣe nǹkan arú ẹ̀sìn àbí nǹkan arú ojúdọ̀ ọlọ́run ẹ̀rí pé kò ní gbàgbọ́ ọlọ́run kí náà ló sì bẹ́ẹ̀ bá ṣe nígbàgbọ́ nínú ọ̀run bó bá ṣe yọjú sí bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run ọba yẹn ẹsẹ̀ yẹn ó sì yọjú sí bẹ́ẹ̀ wá yẹ pé ẹ̀sìn ó jókòó púpọ̀ lórí ẹ̀kọ́ ìbíyà àwọn kan tó pa mọ́tà àbí ẹ̀sìn jókòó sórí ẹ̀ púpọ̀ filẹ̀ la lọ́mú wa ń lé kó padà wá òní fi lórí ẹ̀ tó bá sì pẹ́ wá jẹ ìyá.

ìyẹn ló fà tóbi jọjọ kí ọ̀kan nínú ìpìlẹ̀ dáwà àwọn rúṣùn tá a sì gbọ́dọ̀ gbàgbọ́ tá a gbọ́dọ̀ tó òun lọ́rọ̀ àlùbíyàmù àwọn wa lọ lẹ́yìn ọ̀rọ̀ nípa mímọ́ lọ́wọ́ bá lọ́kàn lẹ́yìn ọ̀rọ̀ nípa àlùbọ́wọ́ àlẹ́bà Muhammad sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ nípa ntọ́lọ̀ pé kò ní لا ريب فيه هدى الذين يؤمنون بالغيب ẹwọ kaba ó ní ìmọ̀ náà ní fáwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní gbàgbọ́ nínú kọ̀kọ̀ alladhi la yu'minu bil ghaib la yakunu abadan taqiyya láéláé kò lè bẹ̀rù Ọlọ́run kò lè dúró bẹ̀rù Ọlọ́run. mo rò pálá ayé mi tiẹ̀ torí lápò ju tí wọ́n bá fẹ́ dẹ́sẹ̀ tó ṣe àpẹẹrẹ ìbò náà sọ nígbà gbọ́n náà yìí ṣùgbọ́n ẹni tí ọba nígbà gbọ́n náà yóò gbé kí lọ́ka ah, ẹ bá sọ fún pé ọlọ́run máa rí owó tó ti fọ ọlọ́run lẹ́jọ́ ẹlẹ́mìíràn ni ọlọ́run náà understand ọlọ́run ẹja ṣe fún ọmọ ṣe àṣìṣe náà arúgbìá arúgbìá tó òun ni rírí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ gbà àfọwọ́ àìlèmọ́mọ́ tàháwí rahimahullahu ta'ala wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé wàlúùkìyà tó hàkùn lè rírí ọlọ́wọ́n bọ̀ bàtọ́ la rẹ̀ dá òdodo ni tó ṣe pé ẹnì kan ní jàkádà rẹ̀ abẹ́rẹ́ tó bá ṣe lórí ìlànà àdìsún náà jàmá hàpọ̀ òdodo ni lè áàlì jàǹdà fáwọn tó máa wà jàǹdà. mùrùpálá yẹn mi ti ṣe àwa mẹyẹ ṣe láwọn àfọ àwa tó ti lọ bẹ́ẹ̀ kó ṣe máa ń sọ gbòdì gbà wà nínú ọ̀rọ̀ ẹ máa wò wà rọ ìyàtọ̀ hàpọ̀ ìtumọ̀ yẹn pé òdodo ni láàjìdá àlàfi báyìí náà ahli sunnati wal jama'a wa salamu salih mo rò pàlà yẹn tẹ lé ahli janna fáwọn àjànà fáwọn ará àjànà torí irú yàmi wà tó yàtọ̀ sí bẹ́ẹ̀ irú yàmi wà tó yàtọ̀ sí tó jẹ́ irú yà ẹlẹ́kẹ̀dì irú yẹ gíga lù wà bẹ́ẹ̀ mo rò yẹn tẹ nígbà tá a ní ọ̀rọ̀ lọ́wọ́ pàápàá fi abdul mahsa ìbátan náà bá káwọn ẹ̀dá ẹ̀jọ̀ sọmọ pé yóò wá dájọ́ láàrin wọn tá a dandan ní ọ̀rọ̀ lọ́hùn sálàyé mi tẹ́ so àwọn èèyàn ọ̀rọ̀ lọ́hùn àwọn èèyàn ọ̀rọ̀ lọ́hùn bá ń bá náà ṣé mùmíní nìkan ní ọ̀rọ̀ lọ́hùn ṣé mùnáfíkì ọ̀rọ̀ lọ́hùn ṣé àwọn kékeré ní ọ̀rọ̀ lọ́hùn báyà ní ọ̀rọ̀ lọ́hùn kò sí làkọ̀ àná. gbọdọ̀gbọ́ àlàyé mi tẹ́ nígbà tó náà bá káwọn ìdájọ́ tí ó wà ní pàṣẹ ìkọ̀kọ̀ gbọdọ̀gbọ́ àlàyé tá a bá ti sọ ilé ìtàn ọ̀rọ̀ táwọn máa jẹ́ náà ìbọ́lọ̀ kó wà lára wọn eléyìí ẹgbẹ́ láàrin ẹni tó lálàáfíà kò sí ẹgbẹ́ láàfin wòlùkọ́ láàyè ṣùgbọ́n ti fi abdul mahsari eléyìí tó tẹ́lẹ̀ kejì ta ni ọ̀rọ̀ lọ kìláàfù wa wòlùkọ́ láàyè tó tó jẹ́ pé kìláàfù wa ẹgbẹ́ wà pọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó lálàáfíà á padà sọ bàbá tó sàlàyé pa eléyìí tán náà wọ́n rọ́ yẹ tó lè áhẹ̀ jọ̀nà rírí ọlọ́run àwọn ọmọ àlìjẹ́ náà òdodo ni sára yìí tẹ ẹni tó bá takò ìbàjẹ́ ló gbé lọ́wọ́ ẹ wá máa wọ àfàwà wọn níbi ọgọ yìí rí ìhà àkọkọ láì ní ṣe ìhà ọlọ ìhà ọkọ nǹkan wọn ni pé kéèyàn mọ nǹkan yẹn lámàtà sára yìí tẹ ìyẹn ni ẹ sì ní ìdúrọ̀kì mo rò pé àjọ mi ò yẹn ní àgbẹ̀ ní kíni o alidrọ́ọ̀dù ẹ wá ràn wọ́n. wọn ní akpa ẹja padà ṣàlàyé rẹ ẹsẹ àwọn ẹmẹ ẹdìgbẹ ayé alátòbẹrẹ kí wọn àbùsọ kò yẹ kí n gbàgbé nítorí ló ṣàlàyé ta ṣáàbà ni ọlọ́run jẹrẹ ń gba àwọn nǹkan kọ̀ọ̀kan pàápàá jùlọ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ṣọwọ́ àtúntò lójoojúmọ́ bila ìhàkọ̀tì láì ní túmọ̀ sí wípé àti torí ara ṣùkúrà àwọn tí ń takò rírọ́ lọ nìyẹn gbọ́dọ̀ wàhálà yẹn ti àwọn tí ara ṣùkúrà àwọn tí ń takò rírí ọlọ́run bọ̀ bá tọ́ra rẹ̀ dání yẹn oníkẹ́ kéèyàn bá ti rí kéèyàn bá ti rí èèyàn ti rí tán gbọ́dọ̀ wàhálà yẹn ti láti rọ́jù bọ̀ wá màá sọ ọjà wọn bá a ti máa ń kúlù bá wọn lò tí a sì kọ́ ọmọ mi yìí dáhùn ṣùgbọ́n a ti kú sáà wọlé àtẹ̀ ìfìyà tí ó sì láti dọ̀rọ̀ torí wípé rírí ẹ̀dá ẹ̀dá la lè sọ pé báyìí ló ṣe ni rírí ẹ̀dá àjẹ̀dá a lè ṣàfihàn rẹ̀ gbọ́dọ̀ pàlà yìí tè lẹ́jọ́ wọn sọ wípé bíi lá kẹ́fì yàtọ̀ torí pé àti ìdí náà àti ìdí ìgbà náà gbọ́dọ̀ pàlà yìí tè tọ́yìn kí a máa dákọ̀ ọkọ̀ mi hi kìtà àbọ̀rọ̀ bìnnà wo ẹjọ́ mi sọ̀rọ̀ tàbí kẹ́ bọ́ta ṣé ẹ bọ́ta tẹ bá nọ tẹ́ bá ṣe gbẹ́mí dákẹ́jẹ́ kó ta ló kú kú ṣe wáyé lọ ẹ wáyé lọ. náà wàrú yàtọ̀ hakùn lè ahli jannati bi ghayri ihaqatin wala kayfiyya kama nataqa bihi kitabu rabbina gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ lọ́wọ́ ọba tó láàrin dà yẹ bó ti sọ̀rọ̀ wípé wujuhun yawma idhin nadira àwọn ojú kan lọ́jọ́ náà eléyìí sọjọ́ àgbẹ̀yà wọn wọ́n tutù gbẹdẹgbẹdẹ tí yóò mọ ẹrí dùnú lára àwọn ojú yẹn báyìí àwọn ojú yẹn ó tutù wọ́n rẹwà ìmọ̀lẹ̀ ó wà mẹ́ yóò tó wá máa rí dùnú láwọn ojú yẹn tí a gbé ẹtí bá ń dùnú tẹ̀yìn bá rojú ẹ̀ yóò rí dùnú bí abẹ́yàn lè rí ẹ̀yìn ó rí wọ́ ẹ bá ń lé àwọn ọmọ yẹn bọ́ta kọ́mọ wọlé wọn ibi tí wọ́n bá fẹ́ lọ àbí kọ́mọ lọ lé wọn ẹni tó bá ń mọ wá tó bá ti lè mọ mẹ sọ́dọ̀ kó mọ mọ ẹ lọlé. ìlànà bíi náà mìíràn tó ṣe pé ọlọ́wọ́n bá rẹ̀ ní ìwọ̀n wò báyìí ní ìwọ̀n wò ọlọ́wọ́n bá rẹ̀. ááyà yìí àwọn àtọ̀hún náà ní bí ti ṣàlàyé ẹ̀ ṣàlàyé ìdí ẹ̀ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ká ọ̀rọ̀ afáwa adílẹ̀ ká tó máa ṣe àlàyé. wọ́n ní wa tafsiruhu alama arada Allahu ta'ala wa alima àlàyé àyà yìí ó ń bẹ níbàámu àlàyé ẹ̀ tafsir àlàyé ẹ̀ níbàámu sí ohun tọ́lọ́mù bọ́ba tó lára gbágbá ìlú pẹ̀lú ẹ̀ kò sì jẹ́ kó nìkan ló mọ̀ yìí torí àmọ́ ó ti gbà tó wá ṣẹlẹ̀ sí wa. wa kullu ma jaa fi dhalika min al-hadith as-sahih gbogbo ń tó wá lórí ọ̀rọ̀ nínú ọlọ́run bọ̀bá tó láàrin ga yìí látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀dá wa tó fẹsẹ̀ múlẹ̀ lọ́pa ọ̀pẹ̀ wà tó tó mi ọlọ́pa ẹjọ sáà jọ mi báwo ẹ ta máa kọ́ ẹ̀ bá ànábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ náà lè fi àní kàyí apá padà. ẹ dákun sọ yà jàre wà máa náhùn aláàmà àrọ́ọ̀dù ìtumọ̀ rẹ̀ ó ń bẹ lórí tánàbí sọlá ayé wáyé ọ̀sọ́lá ń dalẹ̀ mọ́ lánà jẹ́ kó ló fi dhalika mùtà awìlínà bí àárọ̀ ìnà àwa ni mo àpagbárí wa tù àwọn àpagbárí bọ̀ gẹ́gẹ́ báwọn àti bọ̀ sẹ́ẹ̀rì ẹ bá ń tájẹ̀tì ọmọ kan tó bá ti báyìí wọnú wọn kẹ́ fún lábàá nì láti fún lábàá ra nìyà àwọn èèyàn kó dà pọ̀. ẹ ra kò sọ ní ìlànà wàlá mutawahimina bi ahwaina bẹ́ẹ̀ náà ti fẹ́ nu wa bọ̀ dàmọ́ kí àwọn ọ̀gá eléyìí eléyìí ọba mu fọlọ́ fa innahu ma salima fi dini torí pé ẹnìkan ò ní sẹ̀sìn rẹ̀ kọ́ là nínú ẹ̀sìn kó má kó sínú òwúrò kẹ́sìn ọmọ bàjẹ́ wọn lọ́wọ́ ilà ọ̀sẹ́lìmọ̀ ilà ọ̀sẹ́lìmọ̀ ilà azàwájà làwọn ọ̀sẹ̀wọ̀n rẹ̀ àyàfi kí ni wọ́n wá sí wọ̀nyẹn. ìbí ìkọ́ ẹ̀sìn sẹ́yìn sẹ́wọ̀ kí lọ́wọ́ mọ̀nsálàmù ẹ̀lọ́sàáyẹ̀ kò jẹ́ ìnáwó sálàmù àyàfẹ́ni tó bá gbàfà tó gbọ́ yóò ṣẹlẹ̀ fún wa lọ́wọ́ àti ránṣẹ́ rẹ̀ bóun ìyẹn ṣe máa ń ṣe kí wọ́n ti ṣẹlẹ̀ fún wa ó ní pé ìtọ́lọ́wọ́n bá lòun sọ má lọ lọ́rùn ó dáná sọ́la ayé wájú ọ̀sánlá bá sọ mọ́ ti fẹ́ lọ́rẹ̀ bọ̀ gbàfà ló jẹ́ pẹ́ẹ́sì ìwúlò rẹ̀ ó gbàfà ni wàrọ̀dà ìlú màmásítàbàhà àlẹ́yìn ìlà àlẹ́yìn ohun tí màá rẹ̀ bá rú lójú wọ́n dá padà sọ́dọ̀ ẹni tó ní màmá ẹ̀ pípẹ́ ẹlẹ́yìn kò yé mi ó sì dá padà sọ́dọ̀ ẹni tó ní màmá ẹ̀ ẹni tó bá ti ṣe eléyìí yóò lànà ẹ̀sìn wọ́n ní kó sí lóòrùn lù kò sí ní sọ̀rọ̀ ọlọ́run ní débi àti ní sọ̀rọ̀ tọ́jú tó bá wá sílẹ̀ Orang nípa lójà lójà tí orang kọ́ bá lọ́la rẹ̀ dá ọlọ́mìnira àwọn wo ni kini tuan tuan kí ni ohun tí wọ́n á rí tí wọ́n fi ṣe àpapọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà náà kí ni ìsìta ní fún àtàwọn ọmọ lẹ́yìn ìgbà àwọn ẹ̀rí tá ní láti fi wípé àwọn olùdájọ́ òdodo lọ́rọ́ tó àti ẹ̀dá orúkọ àtúntàwọn ìpele ìpele ìpele tá a kàn sọ̀rọ̀ yẹn náà lónìí àwọn tí wọ́n ṣe àtakò kí wọ́n ní àwọn ẹ̀dọ́ òdìrọ́ lọ ọjà ìgbéyà rẹ̀ kílẹ̀ rí wọn àwọn olùdájọ́ òdodo yàrá wọn ní lọ́rọ̀ ọba náà ìjọba kílẹ̀ rí wọn tọ́yìn kí ni èsì wa sí ẹ̀rí kí làwọn ẹ̀rí táwa náà ní láti sọ wípé àárí ọlọ́kùnrin ọba tó la ìjọba ìjọba tọ́lọ́kọ́ mọ́ àwọn ìyàtú àwọn yàhàmíyà ẹsì máa sùn wọn yàhàmíyà yàhàmíyà àwọn ọmọ ìjásílà náà wà gbogbo ìná àwọn àfọwárí àwọn àfọwárí àwọn síyà àlìmọ̀míyà bẹ́ẹ̀ náà làwọn sẹ̀yìn yà gbogbo wọn bá wọn. bùkátà sí ilé kéèyàn sọ̀rọ̀ dáadáa ọbẹ̀ ẹ̀dẹ́ ọlọ́run sọ yìí lọ́nà. ẹ wá já wa máa lọ síbi àwọn ẹni tí wọ́n mú àmọ̀ ẹ̀dá lọ sí ìlú. alákọ̀ọ́kọ́ náà lè díẹ̀ fi ṣe ìtumọ̀ rẹ̀ wájú ọlọ́run ní ojú òun ìyàwó àyìnbí náà rọ̀ àwọn ojú kan ń tutù gbẹ́dẹ́gbẹ́dẹ́ tí wọ́n máa tàn mọ́lẹ̀ nínú wọn wà bẹ́ẹ̀ lọ́gbà kìláàmù ìlà ìhà náà rọ̀ wọ́n ní ìlà yìí ẹ̀rí bọ́lá ní fáwọn àti àlàyé ọ̀gbìn wọn ní ìlà gbé ìlà yòówù ní ìmọ̀ ní ìmọ̀ ní ìgbẹ́gbẹ́ à sálàyé mi ti tó jáàmù náà ní àlá àwọn ìdẹ̀rọ ọlọ́run sáà ń dọ́ mi yé báyìí wọ́n ní ìlà ọ̀bì ìjàrá ọlọ́run ọba rẹ̀ tí ó ṣe fún náà bẹ̀rọ̀ onímọ̀ retí sálàyé mi ti ìlà ọ̀bì ha náà bẹ̀rọ̀ nítorí wípé anagọ̀ ama máa túmọ̀ sí ìǹtẹ̀bọ̀ gbọdọ̀ pàlà yẹn o tiẹ̀ ó rọrùn náà ìyá kan kábí sí ìlú rẹ̀ gbọdọ̀ pàlà jọ mi tí wọ́n sọ pé áyà tẹ́lẹ̀ máa lò kẹ́sì túmọ̀ rẹ̀ lẹ́nu lọ́sùn tó bá ti rí bẹ́ẹ̀ ajẹ́ pé ẹ̀rí tẹ́ ẹ ń wá fún rírí ọlọ́run ọba tí wọ́n mọ̀ kọ́ haru ló wá lọ́wọ́ ibi tí a sì lè fún ìyẹn máa wá padà sínú tá a sọ fún wa ń jẹ́ òní. yahamiya mímọ̀ lóko dáadáa ìkan náà afa wa táwọn náà ti sọ̀rọ̀ wọ́n ní àwọn onílógà wọ́n wá ka afa tó ti sọ̀rọ̀ yìí mara wọn yọ̀rọ̀ ayé mi torí wípé téèyàn ọba ọba téèyàn bá sì àtàjọ lé الشيخ ابن عبد العزيز الأولي رحمه الله تعالى ولكن فإن النظر له عدة استعمالات oríṣiríṣi ọ̀nà ìlàbà nàdọ̀ bí ẹ̀sà bí ṣe láti ní wọ́tà àdínì nafsu tí èèyàn bá rí náà ọ̀rọ̀ tí èèyàn máa ń wò nínú èdè lárúbá ni pé ṣé náà lọ́rọ̀ yẹn tó tà á dá fúnra ara rẹ̀ ṣé transitive ni àbí intransitive tó tà á dá fúnra ara rẹ̀ tó yẹ kó ló mà fóònù yìí fún rẹ̀ àbí nǹkan kan la fi di onímọ̀ fóònù yìí sálàyé mi tẹ kílẹ̀ tó yẹ kó alọ́ ara fi járe òun ló fi ní mà fóònù afọwọ́sọ yìí pé ìnáwó di àmì nọ́ọ̀sì tó bá yẹ kí fún ara rẹ̀ òun ló ní wà fún olùmíì ẹsẹ̀ kó gbára lé nǹkan mi tó jẹ́ transitive ntúmọ̀ rẹ̀ ní àtàwọn akófò wà ní tìkọ̀ kéèyàn kóra àwọn kéèyàn sì máa retí àpèjúwe rẹ̀ sì pọ̀ ní àlùkò náà àpèjúwe kan làwọn alẹ́ kan ó hùrù náà ṣe é mọ̀ pé nàbọ̀rọ̀ náà ó wà ó hùrù náà sára mi ti ó retí ó kóra àwọn fún wa sára yẹ mi tiẹ so ẹkú ràrú fún wa mọ̀rọ̀pálá yẹ mi tiẹ ẹkú ràrú fún wa tiẹ lè tiẹ yìí mọ̀rọ̀pálá yẹ mi tiẹ náà ṣùgbọ́n tó bá ṣe é pé ni náà dọ̀rọ̀ fi wọ́n tà á da ó fi tà á da ìtumọ̀ rẹ̀ ní àtàfà kúrò wọlé tìbà kí ni àrùn ló ṣe nǹkan kí ni ẹ ṣe wòye sí àgbẹjúwe otu náà wà awa Al-Qur'ani wọn ni awalam yanzuru fi malakiti samawati wal ard ẹwọ ìjọba ọba ní sọmọ àti ẹwọ yìí sí kẹsì pé kẹkàn wọ báyìí ẹwọ kẹsì kẹni o kẹwọ sa fi ya tó bá ti wá jẹ́ pé ìlà olómìtà àdìdá ajẹ́pẹ́ tùmọ̀ rẹ̀ ní àyùmá yánà tùmí àbùsọ̀ kéèyàn kò dúrí nǹkan sálàyé mi tẹ ọlọ́run bá ní ọ̀hún ilà fámárì yìí ilà àkàmárọ̀ ẹ wo àwọn èso nígbà táwọn àgbìyàn bá wo èso ọ̀pẹ́ ẹ̀rọ ló ṣe wo ni ọ̀hún ìyá olùkọ́ àlàyé mi ẹ wá já padà síbi àyà mi. Si nàdírọ̀ tó wà mẹ́ sọ́tà á dá fún ara rẹ̀ ẹ̀ dáhùn sọ́tà á dá fún ara rẹ̀ nílà ó kì í ṣe fi kìlómítà á dá là kìlómítà á dá ìlà á jẹ́ pé nàdírọ̀ yẹn ìwò ni mo lọ wá láyé èèyàn ọba máa débi kò lè rí ṣe fọ̀ sí yàn so ohun tí wọ́n tú ìtukùtù ni wọ́n tú yìí lára fi já mi kì í ṣe yàrá. tára ìbìjì ilà àrọ́bì ha náà bẹ̀rọ̀ ọlọ́wọ́n bá onye òun yóò máa wò yóò máa wojú ẹ̀ náà tí ó máa wo ọlọ́wọ́n bá ọba tó ga ìyẹn lè ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sálàfù ìgbà tá ànábì wa Musa alayhi salam tó sọ kọ́lọ́ ọ̀pọ̀ ọba tó láàrin ga wípé a rì ní àǹbọ̀ ilẹ̀ rí ọlọ́run ọba ọba tó láàrin ga tí èmi ààrẹ wọ̀ mí àǹbọ̀ ilẹ̀ iṣẹ́ tí wà nílẹ̀ ìjà kí n wù ọ́ báyìí sẹ́gbẹ́ ìlànà ìlú tá a dá wà èyàn ó bùkátà sí kéèyàn máa ka ọ̀rọ̀ àwọn afá dáadáa kéèyàn náà ó sì kéèyàn kéèyàn kẹ́kọ̀ọ́ tó báyìí kéèyàn ọkọ̀ yẹn ju ẹ̀wọ̀n kẹwàá àǹbọ̀ ilẹ̀ ìka mo fẹ́ wù ọ́ kí n fojú rí ọ kí ẹsẹ̀ kí mo fẹ́ wù èyí sí ọ kí ẹsẹ̀ kí àwọn ọmọ fi kà àwọn ọmọ fi kà kí ẹsẹ̀ yẹn kì í ṣe kà láàkín àǹhór ilẹ̀ ìkà mo fẹ́ wù kí lọ́wọ́ wa fi dá lọ ọlọ́run ní láǹtàrọ̀ nìyí ó lè rí mi sálàyé mi àwọn kọlọrẹ sí ìjàmíyà Mu'tazila wà á má ní mo máa la ṣàkí láti wọ́n sọ wípé láǹkàrọ̀ ni ó lè rí mi láéláé sọ́lá yìí mi ṣe pé ó lè rí mi abájá yìí abájì ni torí pé ńlá ń lọ bá lọ sáà mi yẹn o pé láyéláyé àti láyé àti lọ́run ò lè rí torí láàmì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ́ńtì akọ́jọ ọ̀pọ̀lọpọ̀ wa náà láti kì í kéékèèké ní kí tí lámbá ti lè ṣe náà fún yorùbá yìí nǹkan yẹn ọ̀pọ̀ síbùmọ́ aláìláì ṣùgbọ́n ìgbà tó lọ́n ti lo lánà ìntàhà ìntàhà kọ́lá lantarọ́ọ̀nì ó lè rí ni ìyẹn ní wá ní àná kankan má sẹ́yìn pé nǹkan ti yàn bá ní ó ní ìgbà padà sínú ló mọ̀ bá àwọn àbá wa ni pé ṣé gbogbo ẹ̀kọ́ tí yẹn bá fẹ́ kọ́ láyé kéèyàn kọ́ láti pilẹ̀ ìmọ̀ ní àkókò ẹ rí i pé àwọn tíra àkọ́kọ́ wa pé láǹkì tàbí tíra kéékèèké náhùn ẹjá padà sínú àgbà tíra náhùn kálọ̀nù àlùfíà ẹjá àwọn tí mọ̀mọ́ Málíkì sọ. ó ní wàá máa ń lọ anáfìàmì lágbó àbàdà ẹni tó bá sọ fún ẹ rọ àmì ẹ̀ta kọ̀dà wàá máa ń lọ anáfìàmì lágbó àbàdà ẹni tó bá sọ fún ẹ wípé tí wọn bá ti fi lágbó ṣe náfúyò wípé abàdá ní ìtumọ̀ rẹ̀ máa tó akáwọ́ lòhùn dùn dá ọ̀rọ̀ rẹ̀ padà dá ọ̀rọ̀ rẹ̀ padà sí wọ́n sì wá hùfà àbúdà ntọ́ yàtọ̀ sí ntọ́ ń sọ nípa àjàdà kọ́ dàkún lọ́lọ́ láfíà. bàbá àwọn náhùn bàbá àwọn náhùn ní Ibn Malik sálàyé mi ti ó wá sọ yìí pé ẹnìkan máa sọ pé làmọ́dà ló wọn. ìsọkúsọ ní sọ ẹ̀kọ́ àwọn àfọ̀n lọ́gà àpilẹ̀ ni ó ní ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn afa wa ni ẹja wo ọ̀rọ̀ Ibnu Malik yẹn dada ẹja wa náà padà sínú al bọ́ bá ga ó ní ayọ́ min duni ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ayé níyàwó dídẹ ẹlẹ́yìn lọ́lọ́run fẹ́ràn jù tó bá ti jẹ́ pé ẹ̀yin ọlọ́run bá fẹ́ràn jù ẹ̀dá yòókù rẹ̀ ẹran kan fún gbà tó bá kú ọ̀tọ̀ lẹ̀ sọ ọlọ́run ní wà lánàá yọta mani náwó fún àmà wà láyàtà náwó náwó ni ti wà láyàtà àrí mo máa ma lọ síbẹ̀ torí láàyè kò ní bá so wàláyìn yàtàmánáwó àbàdà ọlọ́run ni pé wàláyìn yàtàmánáwó wọn ò ní ra kan rẹ̀ olùlám tó bá yẹ pé láńtúmọ̀ àbàdíyà ni kò yẹ kó tó lọ àbàdà máa wájú ẹ̀ kò yẹ yín báyìí ó ní wàláyìn yàtàmánáwó àbàdà olùkọ́ àlàyé mi kí so qul in kanat lakumud darul akhiratu inda Allahi khalisatan min dun tẹ bá lẹ́yìn nìkan lẹ lọ́rùn yarhamukallah bẹ́ẹ̀ lómi ò lọ́rùn mọ́ lẹ́yìn lẹ́yìn nìkan lẹ lọ́rùn ẹran kan fún gbàna tẹkibáyà ẹsẹ wá ń tiẹ̀ jẹ ọlọ́wà ni wàlá yìí yàtọ̀ àmà náwó mu àbàdà wọn ní wọn kẹ láéláé sọlá yẹn ti kí ló tó tún lọ àbàdà lẹ́yìn tó ti lò lá àwọn ah, lè sọ pé tàbí wọn lè sọ bẹ́ẹ̀ torí wọn máa ń pààrà nǹkan láti àkíyàdà rẹ ẹ̀hẹ́n. ẹ eh, àwọn afa àlọ dà tó bá jẹ bẹ a pé. Ramadan lan tàbá àwọn afẹsọ pé nígbà tí abadan ti wà ń bẹ ó túmọ̀ sí kí abadan yẹn wọ́n ní tàkìdì ẹ̀ tó wá ní pé náà àwọn àfáà ní àtòun àti abadan kò tí ì níbẹ̀ yẹn yẹn ẹja padà sínú alukurani padà ń gbà mí ọlọ́ni wà kọ́ọ́lù ya Maliku níyàtọ̀ yàrá iná rọ̀mọ́ ọlọ́run láwọn tí wọ́n wà nínú ilé iná nígbà tí wọ́n bá débẹ̀ wọ́n máa pariwo wípé ya Maliku níyàtọ̀ yàrá iná rọ̀mọ́ dàkún jẹ́kọ́lọ́ wọn bó tiẹ̀ pa wọn. ṣé ẹ mọ̀ pé láyé tàmánà òhù abàdá wọn àlẹ́ rántí rẹ̀ tá ní láńtúmọ̀ sí ayé àtọ̀run. báwo ni ẹ ṣe wá ń sọ ń bì wípé yá máa lé kòkò bí aláyé náà rọ́bù ṣe ń gbọ́rùn nìyẹn àwọn èèyàn tẹ̀lé mi o ẹ lákòóso yé báyìí wọn náà dà ọ̀yà máa lé kú lìyà kọ́kù náà rọ́bù. ẹ bá ń fún wọn tó bá a pín ọlọ́wọ́n bá rẹ kó tiẹ̀ kó tiẹ̀ káwọn ohun pa wọn. torí ìnira yìí pọ̀ àwọn ìṣòkò táwọn bá ti lè kú àwọn ò ní rí ìnira mọ́ ṣé wọn náà kankó àbí wọn náà kankó a jẹ́ pé lánà túmọ̀ tàbí ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú rọ́jò àwọn afáàfọ́ ẹlẹ́ẹ̀kejì nínú rọ́jò àwọn afáàfọ́ wọn ni pé gbẹ̀tọ́ ànábì Musa bọ́ ọlọ́wọ́ balẹ̀ rẹ̀ tó sọ fún mi pé ìrí ọlọ́run bá fúlẹ̀ ayé hàn mí kí n ọlọ́run bọ́ bàtọ́ láàrin kò sọ fún yín pé ìbéèrè tó béèrè ìbéèrè tí ọ̀dà wọ́n béèrè rẹ̀ kò sí sọ yín pé láwùrọ̀ ẹni àti òní rí mi láéláé láǹtàrọ̀ ni lọ sọ ọdọdú ọ̀rọ̀ yẹn kọ musa gẹ́gẹ́ ìròpin tí mò ń sọ yẹn yé kò sọ yín pé kódà kò ló láwùrọ̀ náà ọ sọ kà sọ pé lá kò sọ pé láwùrọ̀ èmi ìṣẹ́ntẹ́ yẹn lè ìṣẹ́ntẹ́ yẹn kankan lè ó sọ yín pé láǹtàrọ̀ ó lè rí mi ṣáà gbọ́ mi yé báwọn adùn nǹkan tí mo sọ yìí argument yẹn nìyí òun ni wípé tó bá ṣe wípé béèrè tá a lè mú sá béèrè yẹn impossibility ọlọ́run ọba ó correct ǹjẹ́ má béèrè irú rẹ̀ máa torí kò lè pọ̀ sí i ṣàlàyé mi ti torí wípé irú rẹ̀ ló ṣe fáànù nẹ́bì míì tó béèrè ntọ́jẹ́ náà ó làwọn ẹni wà ní alẹ́ yìí sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ tó sọ fọlọ́ ọba pé ìnábì ní mìíràn àhàlẹ́ ilé ọlọ́run wọn lọ sọ wípé kí n kọ́kọ́ ojú omi o kí n sì máa kó gbogbo nǹkan abẹ́ o mi kú ní zàwọ̀jẹ́ ní ìfúnlẹ̀ ní wàhálàkà ó ní àti àwọn ẹbí mi náà pé kí n bá ti kó wọn abẹ́ ọ làwọn iná mi ní mìíràn àhàlì ọmọ mi náà wà lára àhàlì mi o wà iná wà àdàkà àmọ́ o ti sàlẹ̀ pọ̀ làálù èyí sì yàgbọ́ gbọ́dọ̀ ọmọ mi ò ti là sálàyé mi ti kí lọ́lọ́ sọ fún un ọlọ́run ní ináwó láìsá ọmọ yẹn ò sínú ẹbí ẹ̀ tí ọ la ìnà òun àmàlù ọ̀rẹ́ sọ̀rọ̀ irú àjọ àkóhùn ṣe pé kí n la òbíṣẹ́ tí ọ̀dà mi. fọlá tẹsí àìní máa lẹ́yìn sàlákà bí i ẹ̀yìn nítorí ọba ní màá pẹ̀lú ọ̀bí mi máa ìnì àìní tó ká àǹtàkùn náà mi lè jà ó ṣe wá àṣepọ̀ ọmọ wà náà àwọn tí wọ́n fọ́nù ọlọ́run sọ fún nuhu pé ọmọ béèrè ń béèrè bá wọn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí musa wá béèrè ọlọ́run sọ fún kébèrè rẹ̀ ọ̀dà ìrọ̀pá gbọ́mi yé ọlọ́run bọ́ bá tó láàrẹ́ ga kò sọ fún mi pé má béèrè ń béèrè bá wọn nítorí ọ̀hún kan sọ fún mi wípé ok ó ò rí mi o wọlé àkèrè ń bọ̀ ilà ìjábàlì ṣé ẹ tó ti rí pé náà sọ̀rọ̀ ìlànà ìwọ́nyìn wọ́ọ̀kì fẹ̀yìn ìsàkọ́rọ̀ ọmọ kí àná tókì yẹn bá gbúrò síbi tó wà kọ́sáwó fa tààrà ọ̀rẹ́ ajẹ́pẹ́ ó rí mi sálàyé mi ti falama tajalla rabbuhu lil jabal ìgbà tó lọ sí gàgà hàn òkè òkè alásọ̀là àbátì bókè ṣe mo ṣe lè tó tó dúró tẹ́ fún nǹkan lọ́wọ́ bá fi yé yẹn ọlọ́run ló kù dànù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ ṣé òkè yẹn ṣẹ̀dá ni àbí ṣẹ̀dá sọ̀rọ̀ lọ́wọ́ àbí ọ̀rọ̀ lọ. ìlú jẹ́ okú dànù a jẹ́ pé bí òkè ṣe lágbára tó bí àwọn òkè ṣe tóbi tó pẹ̀lú agbára wọn wọn ò lè rọ́lọ́ nǹkan ju wọn ó kú dànù bó wàá lọ́mọ ẹ̀ níyàn ti ṣẹ̀dá rẹ̀ lẹ̀. àgbọ̀n mi yé sẹ́mu káwọn ọmọ ẹ̀jẹ̀ nìyà ìṣẹ̀dá wa ṣe kí ni ó ọlẹ́ẹ̀ nílé ayé yìí abùkátà sí ìṣẹ̀dá mìíràn ká tó lè rọrọ sáà gbọ́n kí n ta sọ yìí abùkátà sí ìṣẹ̀dá mìíràn ká tó lè ṣe kí ni o ká tó lè rọlọ ìyẹn ló fà á tọ́lọ́ ọ̀bọ̀bà tó la yẹ ká fi sọ pé láǹtàrà ni ṣùgbọ́n kì í ṣe tàbí gẹ́gẹ́ bí àlàyé ta ṣe sẹ́yìn gbọ́dọ̀ bá láyé mi ti wọ́n lágbẹ̀rẹ̀ ń bọ̀ wọ́n ilé ìjábá ni wọ́n yé ní sàkọ́rọ̀ ọmọ kí á nà fún ọ̀sán ọ̀pá tààrọ̀ ni ìyẹn ni rọ́dù táwọn afa ṣe lórí ẹ̀ ìwọ̀n ẹlẹ́rìí wọ́n tún lẹ́rìí ẹ̀rí mi tí wọ́n ní ni wípé ọlọ́run ọba tó la rẹ̀ ká ọ̀sánú alukùránì wípé láàbùdéré kò wọlé àbísọ́ọ̀rù wàhùn ayọ̀déré kò wọlé àbísọ́ọ̀rọ̀ wàhùn wọlé àpò ìfọlọ́kọ̀bí ó ní ọlọ́run ọba tó la rẹ̀ ká látòdéré kò wọlé àbísọ́ọ̀rù sójú iná ni àbí iná yìí tó bá sì iná yìí ni ọlọ́run yóò tó kéré kó lè amsa gbogbo yìí ní iná àbúṣe wulẹ̀ ọkọ̀ tó kó lè ṣe dọ́rọ́pọ̀ lọ wọ́n sì túmọ̀ rẹ̀ ní pé kò lè rọ́ lọ. wà fún wa yóò kéré kó lè amsa ṣùgbọ́n gbogbo ojú gbogbo oríran lòún rí ní wọ́n fún wa ní àkójọ fún ọkọ̀ mi wọ́n ní àyà yẹn ó ti kílíà tó pé yóò lè rọ́ àwọn àbá àlùsùn náà jama àwọn afẹ́sùn wọn ni ọ̀rẹ́ pa. torí pé nínú àyà yẹn náfìlù ìdọ́rọ̀kì wà bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kò sí náfìlù rúkúyà kò sí bẹ́ẹ̀. à òkè tẹ́ bá ní ìdọ́rọ̀kọ̀ àmúsọ̀rùn lọ́sọ̀ àwọn àhàwá ni wípé ẹ̀dá padà sínú Al-Qur'an rí wípé rúkúyà tó àti ìdọ́rọ̀kọ̀ yà kò sí ra ẹ máa wọ òkú ọlọ́run bá ní pé kí anábà Musa alayhi salam kó lọ kó àwọn ọmọ ìsọ̀rí kó wọ́n lábẹ́ ìdá ọ̀rọ̀ ìdílé tó ń fi àjẹ wọn. anábì Musa lọ ẹgbẹ́ mi sọ alẹ́ láwọn ọmọ bọ́ta ilé wọn bọ́ta ìbá ilé wọn bọ́ta ẹfun lẹgba ẹfun ọmọ yẹn lẹgba ọmọ tó sùn lẹwọn ẹfun lẹgba adé òfun lẹgba oníwọ ọmọ yẹn nìkan ẹfun àwọn ọmọ lẹgba mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀fún ẹ̀lẹ́ àpọ́n ìbàdàn náà ẹgbà ẹgbà ẹgbà yẹn fún ọ. náà gbàtà lè ba Musa aleyhi salatu wa salam tó wíwíwí táwọn abẹ̀rẹ̀ àwọn náà lọ ọlọ́run bá ní pé tètè àwọn ẹ̀dá mi àwọn ẹrúsìn mi jáde nídàájí ṣùgbọ́n iná kún mọ́tàlá wọ́n àná musa aleyhi salatu wa salam lọba kó àwọn èèyàn jáde kí ni o tó mọ eré ìgbà ilẹ̀ ọmọ lójú àwọn ọmọ ogun fìlàwọ́n náà ọmọ àwọn ẹgbẹ́ obìnrin ti di yáwó wọ́n bá lọ bá fìlàwọ́n náà àwọn ẹ̀jẹ̀ ti sálọ kọ̀mọ̀sẹ́ ẹ̀dúgbò kàkà mọ́ wọ́n lọ ọmọ yóò dún wọn jáde lọ musa ti kún wọn lọ ó kún tààyè lọ ah ó ti parí ọ̀ya gbogbo yín tẹ́bọ̀ ta wà iná alájàmí àwọn ìṣàbẹ̀ o ogun ilé gbogbo alájọjọjà lónà bá bọ̀ ta mú sálẹ̀ ọyẹ nsọ àwọn wa gùn kan sẹ́kọ̀ àwọn ọmọ ìsọ̀rọ̀yìn lòdì tí wọ́n gùn bẹ́ẹ̀ bá gùn kan gan lóru tó di kútùpà kútùpà àwọn ọmọ àwọn kìbìtì wọ́n jù wọ́n ní àbí wọ́n ní jù wọ́n jù wọ́n yọ lọ́nù wọ́n rìn lọ́nù àwọn wa kó nǹkan wọn kó olú ẹ̀ ọyẹ nsọ ẹni tó gbọ̀n kan àlefẹ́ wẹ́ni tó ní sẹ́yìn bó ti ẹ̀pá tó ru àtìdájí làwọn ti lọ ilẹ̀ ti mọ́ tó mọ̀ bọ́ ọ bá bẹ̀rẹ̀ sí ní tọpa wọn jàjà bẹ̀rẹ̀ sí ní tọpa wọn olórí falama tààrọ ayé jama ọlọ́ọ̀ni ńgbà tí àwọn méjèèjì ríra wọn jamu alakọkọ oní jamu táwọn fìlà wọn náà jamu ẹlẹ́tìní táwọn musa àwọn jámọ̀ ọ̀hún fèrè àwọn ọ̀nà fèrè àtàwọn ọmọ ọkùnrin wọn wá ń wò wọn lọ́ọ̀kan báyìí pé áà ọwọ́ bá àwọn kìnnì. kọ́ọ̀lá ọ̀sáàbù Musa àwọn èèyàn Musa wọ́n wá ń sọ fún Musa pé ee iná lámùdọ̀rọ̀kù àwọn èèyàn yóò sì dọ̀rọ̀kù wa. kọ́ọ̀lá kẹlẹ́lá Musa ní láíláí wọ́n yà dọ̀rọ̀kù ẹ̀ mọ̀ kéjà àwọn àbùtù wa mẹ́fà jẹ̀wọ́ àbútí wa nù ayà yẹn pé olókùyà àti ìdọ́lọ́kùyà kò sí làwọn. torí kí wọ́n ríra wọn eléyìí ò ṣeé ṣe lọ́fíì ṣùgbọ́n ìdọ́lọ́kù kò sáré láéláé tó túmọ̀ sí pé ìdọ́lọ́kù àti olókùyà ó yàtọ̀ sí làwọn. ọlọ́kọ̀ bá kí àwọn àfẹ́sì gbogbo ibi tí àwọn jẹ́ ń kóra àwọn jọ láyé ìṣẹ́ ń kan ronú òròkùrò tí wọ́n ronú dé èsì torí pé àwọn ẹjọ́kọ̀ ti àlùkò àtẹ́rí tí ó bá sàlùkò àyìn yẹn ti mú èsì wá wọn nígbà yorùbá ẹgbẹ́ mi wọn nígbà o wọn nígbà ẹ bá sọ pé àdìsí yẹn wọlé ní àhádì ìyá àhádì ilá tẹ́sán tó bí àkìlá ìyá àhádì sọ àhádì àyìn olè àkìlá ní tàǹsọ̀ ẹ̀rí kan ṣùgbọ́n kò áàlì ti yanjú ẹ̀ ìlàfi máa ń sọ fún wa pé ìpínlẹ̀ gbogbo ọmọ ẹ̀sìn alukur'an ní ẹja mójútó bí yóò bá a kó mọ ká dáadáa kéèyàn sì gbìyànjú láti gbọ́ yìí ẹ̀wọ̀n yẹn ti kọ́ alukur'an ti kọ́ àpàdé gbọ́ kur'an yìí láti jọ táwọn ọmọ ìyá tí wàá mọ báyìí fún àwọn ọmọ ẹ̀dínkù ẹ̀rọ ẹ̀dínkù ẹ̀dínkù ẹ̀dínkù abẹ́kẹ́ ni mo fẹ́ kọ́ tọ̀sí mo fẹ́ kẹ́ tiẹ̀ bá ń tú láti pàṣẹ ẹ̀ sura kur'an tàbí mo fẹ́ kọ́ tọ̀sí rúdú sàmà kálukú ìwé ńláńlá wọn sàmà gbé káàkiri àwọn yẹn fẹ́ kó àkídà àkídà inú bo láti wò wọn kò áni náà ni àwọn kan fi hadith gbélé ṣe tọ́lọ̀ ń kọ́ sànù wa ẹ wújú gba àwọn afá àti ẹ̀mẹ́lá òjò tẹ́ ń ṣe àwọn èèyàn lọ́nà Al-Qur'an yìí jìnnà sí jù ṣé bẹ́ẹ̀ ni kọ́ orin wọn máa kọ orin ní ẹ máa fi ṣe wá sí orin ni ìyá dúníyà ìyá dúníyà ìjẹun ìlú. ó sì wí báwọn fún bíi wákàtí kan ó wà máa fi ọ̀rọ̀ tiẹ̀ ẹ ní gbọ́rọ̀ náà lẹ́nu ẹnìkan tó bẹ́ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ ọlọ́run káwọn fújì wa máa pépé wa máa ṣe wá sí fáwọn àwọn fújì àwọn wà jẹ́ ṣéwù òun fújì ṣéwù àwọn ṣéwù tìbínà àwọn ṣéyíwù tìbínà àwọn náà dòṣẹ́gbẹ̀rẹ̀ wọ́n àjọ máa pèrè àwọn ṣéwù wọ́n ní ṣéwù lónìí ẹ̀yìn ọlọ́run torí owó ẹwọ díẹ̀ ṣẹ̀ṣẹ̀ dà títí di ìsìn bí ẹ ṣe é di òkú tí wàá lẹkùn sí àmì ní ọmọdé ní sí àmì tó ti tán tí ń tán lọ́gbọ́n lọ́jọ́ àrùkù bí yóò dúró dáná dáná sí kúnlẹ̀ ayé nìyẹn àbẹ̀lẹ̀ wọn bá nú àánú ẹ̀kọ́ lọ́mọdé àṣọ. àwọn ní mímọ yìí kí ọlọ́run ní falafel àtàrọ àlìjàmá àwọn méjèèjì rí àwọn àwọn náà wọ ẹ̀yìn wọn ni pé fìlà àwọn náà ti dé fìlà àwọn náà wò pé wọn bá àwọn kìnnìkan olókùyà ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ wọ́n wá ń sọ fún Musa pé ìdúrọ́pọ̀ ọmọdé nígbà tí wúyà ti dé <laughs> Musa ní kalla inna ma'iya rabbi sayahdi ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú mi ọ̀nà tí tọ̀ tí òbí ní sí ìdúrọ́pọ̀ yọ̀rọ̀ sẹ́wọ̀n pé múdúrọ̀kù náà ni àgàtàrà dúrọ̀kà ni torí pé ìdúrọ̀kù ni ó fa ìhẹ́ àtọ̀ tẹ̀ka kápítọ̀ wọn náà ni kò tí ì yé báwọn so nítorí wọn bá ń sọ ni pé áàrí òkú láti ìdìrọ́kù ìdìrọ́kù yẹn láàyò mùkínú fi dúnìá wà lápẹ̀lá sálàyé mi ti lidali kakọ́lá láti dirikuhu al-absar láti dirikuhu al-absar ìdìrọ́kù lè ṣẹlẹ̀ láti dúnìá wà lápẹ̀lá wọ́n fọ ayédèrè kò lè absara wọ́n fọ wọ́n lápẹ̀ yìí fún kọ́ni ṣùgbọ́n yà kò sí pọ̀tàkù ẹ dàkùn ní ìmọ̀ tí ọ̀rọ̀ ńsọ yọ abá yẹn sùn tọ́yì ẹ̀rí yẹn jẹ́ ṣé ó gbókun àbí ògbókun ògbókun náà wọ́n lẹ́rìí mi náà wọ́n lẹ́rìí mi ẹ̀rí mi yẹn ẹ̀yìn là á ká yẹn ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ burúkú wọn tí wọ́n ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ olùkọ́ àlàyé mi tún kí ni ìpìlẹ̀ mú wọn jẹ́ gbé kalẹ̀ ẹ máa wò wọ́n ní pé òkè tẹ́ wá fẹ́ rán lọ bó lẹ́ ṣe ẹni a máa wò lókè a jíhà lókè sáìdì lókè tí ẹ bá ti lè sọ wípé ẹ rí ọlọ́run a pé jíhà kan bẹ̀ tó da ọlọ́run ẹni <laughs> àwọn kìnìún yà wọn ya ìyálà ya kọlọrọ sí ìyálà ya kí ni o kọlọrọ sí láti gbọ́dọ̀ ṣọ́ra níbi kásáde làákà yìí làákà yìí làákà yìí láàmú ti gbèsè wọn ní dá wàhálà lẹ sí kọkọ ẹ̀kọ́ ní ìsìn jẹ kàn dá wàhálà ẹni ẹnìkan ń palu mo ń gbọ́ ọsẹ díẹ̀ ní wọsàn òun àti eléyìí tí wọn ṣe comparative òsì ìjà tó ń ṣe ní ìsìn ní wípé ara tó sọ ni pé ọlọ́lọ́wọ́ bò fún àdàbí ni àyà kankan. fún ní àmì kankan pàápàá kùránì nìkan náà Ọlọ́run fún ti lọ fun fún ó ní wàhálà Musa ti ṣe àyà tí báyìí náà Musa ó ní ṣùgbọ́n ojú àfa kan sẹ́gbẹ̀ẹ́ náà jọ ń ṣe bí ni o ó ní gbẹ́sùn bá ànábì Ọlọ́run ló fún láyà torí kí wọ́n sábà yé wọ́n sábà lè bá yé kura á sì jẹ́ pẹ̀lú àjọyé wọn tí ò lálàáfíà ẹ wá máa tí ó fi kù njẹ́ wọn kúkú tí wọ́n ta kò ní àgbẹ̀ ẹ̀rọ jù báyìí lọ. oni miiraj oni subhana alladhi asra bi abdihi layla min almasjid alharam ila almasjid alaqsa oni suratul isra yẹn gan tẹ báwa àwọn tíra tafsir mi suratul bani isra'il ẹ ṣe suratul isra oníjà nínú alukur'an ìṣúra ọlọ́wọ́n bá sọ kò sọ̀rọ̀ mìíràn sọ kò sọ pé ó kún sọ́mà ó ló lọ kó mọ́tà ó lọ sí Madina àná ó lọ sí aksọ tó sọ nìyẹn ṣé ìwọ kí ó wèrè ìdí orí kébi tó ti ya wèrè ni wípé yóò yọ ìrún kó nu ẹsì ẹ mọ̀ pé kò ní ronú lọ bẹ̀ ni wèrè ni torí pé ìgbà tí wọn jọra yàn ibi mẹrọjì ló ti lọ gbà kí n ṣe ibi ìsọlá tó ọba ilé yọ mẹrọjì kú mẹ báyìí ó yọ ọrùn kú òní nínú ẹsìn kí wàá lọ́wọ́ kù nǹkan yàtọ̀ tó kù tàbí dáhùn sí bímọ láwọn àwùjọ wa yìí tìbá kéde àlàáńsà àlàyé fúnra wa nǹkan mi ta ti sọ́n bí ẹlòmíì ọ̀yọ́ rí alákéda àtẹ̀yàn sí bímọ jẹ́ àlùsù náà ní àfijẹ́ mùsùlùmí gidi àdéhùn kan sábà sọ pé ìṣe mùsùlùmí ẹ̀ ìṣe àlùsù láti ìjọ yìí èyí lọ́kọ́ agbọ́mi yé kò sí ní tó fa làákàyè làákàyè làákàyè àti pé afẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn against àwọn kiri o sáájọ́mi yé ẹ máa wọ afẹ́ dìfẹ́ǹdì Islam ẹ má sọ yìí pé náà sọ̀kò wà ní Al-Qur'an tí ẹ bá sọ pé Ọlọ́run sọ àyà kọ̀ọ̀kan lẹ̀ owó àpàdà pàdé ọ̀yàn rẹ̀ ọ̀sán mi ṣé kò máa ń tó fẹ́ sọ tẹ́lẹ̀ tí fi ń sọ̀tà tí ó ń parẹ́ so láti fọlọ́mọ bá mọ́ kúrò níbi pé kálíńtà wọn dáadáa a sọ pé kò sí ní ọsùn torí pé ọlọ́wọ́n ọba tó la tẹ́ bá sọ yìí pé nítorí pásìkò yẹn mu ìgbà tásìkò wa chẹ́ǹjì wọ́n ní pásìkò mọ̀ pásìkò ó chẹ́ǹjì tẹ́lẹ̀ ni tí òfin sọ eléyìí tí ó bá àsìkò tí ó padà jẹ́ fáyínà mu ẹ wọ̀n nǹkan bá wọn ok wọ́n fi yẹn takò ní sùkúl báyìí a ah, wọ́n ní pé àwọn kìíní ó ní pariwo padà bọ̀ tẹ́lẹ̀ kẹ́ bá ti ń sọ wípé ànábẹ́ yìí sà ń padà bọ̀ òun náà ti ń sọ táwọn èyí ń sọ pé ẹ sọ pé kò padà wá torí kíkẹ́ bá ti ní ń padà bọ̀ a jẹ́ pé ẹ̀rọ yìí náà àwọn kristian lọ́wọ́ torí pé yóò máa kàwé èèyàn kan jẹ́ pé jésù ń padà bọ̀ tẹ́yìn mùsùlùmí náà sì sọ pé ń padà bọ̀ lóòótọ́ wọ́n ní ah, ẹ̀yà ajá tẹ̀ láwọn ẹlẹ́dọ̀ọ́ jésù bá dé bí gbàgbé pé yóò mọ̀ ọ́ láyé bẹ́ẹ̀ bá wọn dáàdi wọn àwọn mọ́mí wọn náà parọ́ jésù mọ̀sọ́mọ́ ọláyé wọn àti kún ọ̀dà sínú kìnìún sínú ìyẹ̀pẹ̀ nínú sọ́kàwé torí sọ́kàwé làwọn máa ń dẹ̀wọ̀n ìgbẹ́ sáré. mo rí nítorí náà kọ ẹ mọ̀ ní padà bọ̀ tí ẹ bá wá sá insist pé èdè pé ń padà ó ní òkè ń padà kí ni ń padà bọ̀ wá ṣe ní. ẹni tí ti ń padà ajẹ́ bí mi wà tẹ́mọ́ wá rárá o yóò wá orí sẹ̀rí náà ni ó wà yá ti mujadida ọ̀yá ń ya lè mujadida wọ́n ní kí wọ́n wípé ọlọ́run ti mú tiẹ̀ mọ́ torí bá ànábì ní tẹ́lẹ̀ nígbà wá padà dé ọlọ́run wá sọ́kù ọ̀la ọ̀sọ̀ di ọmọlẹ́yìn lọ́sẹ̀ tọ́lọ́run fi dì mú tiẹ̀ dé ṣé ọ̀rọ̀ tá a sọ tí wọ́n bá wá kó agbárí yẹn kalẹ̀ ẹni tí agbárí tiẹ̀ ò bá gbárí wọ́n sì wọ́n sì fi bọ̀ nípò lẹ́pàá jẹ nù lónà ọba sọ̀rọ̀ kọ́ lọ́mọdé àṣọ ìwàkúwà ènìyàn máa wá wá káàkiri tẹ́mi ń tàgẹ̀ sí tẹ́wọ́ sọ wà nú ẹ̀sìn agbárí ni wọ́n lọ mọ́ wa wọ́n ní kékeré ṣe ń kuraani sọ nìyẹn kuraani ò sọ bẹ́ẹ̀ kuraani tẹ́lómi ò lè dàka ibẹ̀ ni wọ́n ti takọrọ jù mọ́ sára yẹn mọ̀ tiẹ̀ wọ́n yà kò sí lọ́jọ́ òun islam ah hadith wọ́n ní kò sí ní kuraani sára yẹn mọ̀ tiẹ̀ tẹ́ bá wá sọ yìí pé ah hadith tó wá lórí rẹ̀ kọ́ wọ́n ní rárá o nígbà nígbà tó lọ́mọ bá tọ́ láàrin ta tó sọ wípé tí àmọ̀ bá ṣe sùn náà fún àlàyé hinna ní sùnmọ́ àlàyé mọ̀ṣánáàtì mí ìlàjì ìyà tá a fi jọmọ labi ni ẹ fi jẹ wọn kí ni ìlàjì rọjò ìrùkọ ẹ gbọ́ kí n yẹ yìí ìgbésẹ̀ wáyé kí a máa fẹsẹ̀ sùdá náà bá jáde lé bọ̀ fàlẹ́ yín náà ní sùnmọ́ alẹ́ mọ̀ sọ́dọ̀ tì mí nàlẹ́ àbá ìlàjì ìyà tẹ́ ẹ fi jẹ ẹ̀rọ ẹ̀ àwọn tí a jọmọ labi ni ẹ jẹ wọn kí ni ìlàjì wọ́n yìí pé jíjà ládàá ní bẹ́ẹ̀ torí pé tó bá jẹ́ hundred onílàjà àbí onílàjì onílàjì. wọ́n ní fájìlìdú fún fájìlìdú wọn ní kùránì sọ bọ́lá bá àjọ kí nìyẹn ṣùgbọ́n sí kùránì lọ́sọ̀ tí wọ́n sọ sí hadith lọ́sọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá débi kùránì sàǹgìlì tí níjọ́ yẹn bá tún wá mú kùránì náà wà ó tutù tukutu wọ́n ní ìlà ìdẹ̀ra ní bá gbọ́ mi ìyẹn máa oyé àwa gẹ́gẹ́ bùkátà sí káwa gán máa ń tà ń káka alukur'ani kó yé wa yékéyéké kó yé wa sẹ́kẹ́ni o yékéyéké kámọ̀ yìí pé wọ́n yìí pé ẹnìkan lálágbọ̀ yí ẹ̀sìn nítorí pé ń ṣe copy and paste lórí íńtánẹ́ẹ̀tì torí pé ńlẹ̀ gbogbo èèyàn gbogbo èèyàn ní sáà ìṣúná gbogbo èèyàn ló ti jáde ìwọ́n tó wá ń sọ̀rọ̀ yìí kan wá tú bá tíà ṣẹ́ẹ̀sì wọ́n yìí pé ńgbà tá à ń sọ̀rọ̀ ń tọ́ náà wọ́n bá sọ kalẹ̀ nínú alukurani láfùdù wàlímánà la pè é síbẹ̀ ní àbíbẹ̀ ẹ̀kọ́ láfùdù àti túmọ̀ òun ló sọ kálẹ̀ tó túmọ̀ sí pé méjèèjì láàrin láti ṣe kí ni o láti mà á gbọdọ̀ dàgẹ́ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ tó lu tí àti ọ̀rọ̀ ti bẹ̀ ẹ̀ olùkọ́ aláyẹ aláyẹ mi tó a sì ti ráwọn afá àtà gbọdọ̀ jọ síbẹ̀ àrí bí wọ́n ti ń ṣàlàyé ìròpé sọ̀rọ̀ mi yé wa wáyé lọ sí òun náà wọ́n wá bá débẹ̀ òun náà òun ní pé ah ẹ bá sọ yìí ẹ ẹ pé jíhà kan ń bẹ tó gba ọlọ́wọ́n ọba nìyẹn sálàyé mi nítorí títako jíhà táwọn ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi yẹn náà tako rírí ọlọ́wọ́n ọba ọba ga ṣùgbọ́n tí ẹ bá pé rírí ọlọ́wọ́n ọba ga yẹn. a lè ṣe kàyífì ìyá rẹ̀ ìyẹn àjọ mi a lè ṣe kíni ẹ jẹ́ nǹkan ọ̀rọ̀ kan nú àwọn afáwà fún wa ọlọ́run jẹ́ tètè rí lórí ọ̀rọ̀ jàpùjàpù tí wọ́n sọ yìí. pé alákọ̀ọ́kọ́ ẹ rí i pé mi ò tí ì rọrọ̀ tí mo fẹ́ ká fún wa yẹn bọ̀ tí mo kàn tó fẹ́ fà láyé kan fún ẹ rí i pé ọ̀rọ̀ kan ó ń bẹ nínú tíra yìí ká padà débẹ̀ wípé wàhálà tàṣírí ìhìn àlìhàd wípé kò sí yíyà kankan tó kọ́ lọ́wọ́ bá sí wọn ọ̀rọ̀ yẹn bó ti wà yẹn. ọ̀nà tó dáa ó sì ní ìtumọ̀ tó kù díẹ̀ káàbọ̀ mi ò rí bí ẹjẹ sáré wo bíi náà. يرحمك الله ní àrò lọ. ajẹ́ wípé ó ti ṣe ìsìbáàtù jihad yẹn mọ̀rọ̀pá láàyè ló ti ó sì sọ pé jihad kan ó tóbi jọ lọ́wọ́ torí jihad yẹn gbà ló jáde láti jihad yẹn mọ̀rọ̀pá láàyè ló ti náà alákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn mọ̀tẹ́sílà mọ̀rọ̀pá láàyè ló ti. máa kọ́kọ́ fi wọn lápè tí wọ́n yọ lára wọn àwọn gan kọ́ sí rọ́ọ̀dù fún ẹja gbọ́ rọ́ọ̀dù wọn. wọ́n ní wípé ar-ru'yatu laysat ila jihati rírọ́lọ́ kìí ṣe pé jíhà báyìí wa innama takunu idrakan ṣùgbọ́n idraku ni wa hadha huwa qawlu al sálàyé mi ti ọ̀rọ̀ àwọn àṣà nìyẹn. nítorí pé sẹ pàwọn náà tako díà sálàyé mi ti torí pé ni náà ẹ wá máa wo àwọn àáfàá sunna wọn wá yọ ayé pé rírí ọlọ́run ọba ọba tó láàrin ga ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí wípé ibo ni arúṣọ ọlọ́run wa ẹ̀ ibo ni arúṣọ ọlọ́run wa fàkọ̀ sàmà. tọ́yì bó ṣe wà ní òkè sánmà yẹn ọlọ́run wá ní wá ṣe àkùnrin sí yìí hó sánmà wá ti wà láàbù mo rò pálá yẹn mi dé so túmọ̀ sí wípé sẹ́yìn pé sánmà wá ti wà láàdì lókè onílẹ̀ ọlọ́run sì ló tóbi jùlọ tá a bá sọ pé jíyà kan lókè ilẹ̀ lápẹjùwe ṣé kùnrin sí yóò ṣe dúdú ilẹ̀ gangan lápapọ̀ àti sánmà lọ ṣé a lè sọ yìí pé jíhà báyìí ti gbé sálàyé mi ti àrísù ọlọ́wọ́n bá wà ní ẹ̀dá ọlọ́wọ́n bá ní kì í tún sọ ọlọ́wọ́n bá tó dá tí àrísù rẹ̀ bá tó báyẹn a lè sọ pé báyìí ọlọ́wọ́n bá ti tó torí pé àwọn ẹ̀dá orí ọlọ́wọ́n bọba tó la rẹ̀ ga lókè wọn tàbí pé ọlọ́wọ́n bọba tó la rẹ̀ ga wà lókè gbogbo ẹ̀dá kìí pé tùmọ̀ rẹ̀ ni pé òkè báyìí o sì hádìsù rẹ̀ tó wà kó sí mo rò pálá ẹ̀mí tiẹ̀ torí ẹni tí ó bá àmọ̀ tán òkè ń tó bá wà lábẹ́ rẹ̀ ní wà. síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ yorùbá ní àkókò gàgàrà tó lórí ọ̀pẹ̀lẹ̀ lé téńté ojú tó lé ojú tó kó síbi torí kó gorí ọ̀pẹ̀ lọ ni tó fi ga walillahi masalul àlá ẹjá wa pé àwọn ìdíwẹ̀ bẹ fún wípé bá eléyìí ti alimami Tahawi tí wọ́n mú wa kílẹ̀ nínà wujuhun yawma idhin nadiratun ila rabbiha kí ni túmọ̀ rẹ̀ àwọn ojú kan ó tutù gbẹdẹgbẹdẹ lọ́jọ́ àlùkìyàmà tí ìdùnnú tí ó máa hàn lára wọn báyìí ila rabbiha náà dẹrọ tó tí ọmọ wu ọlọ́mọ bá wà tó la rẹ̀ ga ọlọ́mọ bá ní alukur'an ó ní lahum ma yasha'una fiha wala ladayna masid ó ní wípé ohun tí àwọn ẹrúsìn mi òdodo tí wọ́n wà àlùjáná ní tí wọ́n ń fẹ́ ń bẹ fún wọn àlùjáná àfọ ọlọ́run wa ni wà ladayna masid àlékún tó wà lọ́dọ̀ àlékún kí là yẹn alimami wa Anas bùn Malik radiyallahu anhuma huwa an-nazaru ila wajhillah masiidu yẹn ni mi ma wú ọlọ́run níbo mi ọlọ́run tó sọ yìí pé lilladhina ahsanul husna kàṣíkà ó ní àwọn tí wọ́n ṣe dáadáa al-husna ń bẹ fún wa ilé tí ṣàlùjànnà ọlọ́run ni wọ́n ṣe yàrá àlékún tó wà àlékún náà sàábé òun ló tù sí rírọ́ lọ́wọ́ hadith kan bẹ́ẹ̀ ni Sahih Muslim. في صحيح الضبعة ونقرأ رسول الله صلى الله عليه وسلم anabi kíkà tó lọ lọ́mọ bá ọkà ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé lilladhina ahsanu alhusna wa ziyada anabi gẹ́gẹ́ ni sallallahu alaihi wasallam qala idha dakhala ahlul jannati aljanna ìgbà táwọn ọmọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà kọ́lọ́jà wà lọ. wa ahlun nari nara táwọn ọmọ náà wọ náà náàdà múnáàdìn ẹnìkan wà máa pèpè wípé yá ahlẹ̀ jẹ́nà ẹ̀yẹ́ wà jẹ́nà inna lakum inda Allahi maw'idan yuridu an yunjizakum ọlọ́run lájọ nǹkan tó ṣe fún yín ó fẹ́ gbé àdéhùn náà fọyà olú náà máa wà wọ́n wà sọ pé kí ni nǹkan náà kí ni ló tó kù tọ́lọ̀ ti ṣe fún wa alámúlẹ̀ mọ́wá sí ìlànà ṣé sóun ló jẹ́ kí ọ̀sùn wa wọ́n wúwo yìí. ويبيض وجوهنا سيكي يسون لجو وجوه ففق باي ويدخلنا الجنة سيسون لمو والجنة ويجرنا من النار تسلا ويجدنا من النار تسلا والبينا كيلو تقطع في فيكشف الحجاب ولما بوا السجاكة فينظرون إليه كيف فينظرون إليه وما هو ريبي ريبي إلى فما ọlọ́fọ̀m ṣayí a àṣàbà ilayhim minan nazari ilayhim ọlọ́run bò ní fún wọn ní kankan tí wọ́n fẹ́ràn tó dùn mọ́ wọn bí kí máa wú ọlọ́run bí rírí ọlọ́run bá anábì wa ni wàhíyà ziyada wàhíyà ziyada òun ni ziyada tó lọ sọ nígbà tó sọ pé eh, lilladhina ahsanul husna wa ziyada mo rò pé ó yẹ kí eléyà náà tẹ̀lé àbá so ti hadith muslim ni ọlá làbí àkísà hadith tó ṣe tọwọ́ mọ́ sáàjọ mi náà mẹ́rin mi wà ọlọ́run bọ́ bá tó lára ẹ̀ka ní àlùkòkà ìgbà tí ń sọ̀rọ̀ àwọn kèfèrí àwọn kòkì àwọn kẹ̀ǹtẹ̀ oníkẹ́là innahum ar rabbihim yawma idhin lamahjubun ọlọ́ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o tó bá di ọjọ́ àlùkìyàmà àwọn kèfèrí ar rabbihim lamahjubun a fi gàgá jí àárín àwọn àtọ́lọ́ ní àníjẹ́ wọn rọ́ lọ. innahum arọ́bìhìm yawma idhin lamahjubu a fi gàgá jí wọn àníjẹ́ kí wọ́n rọ́ lọ. kí ló fàtọ́ ọ̀dún ní rọ́ kí ló fàtọ́ ọ̀dún ní rọ́ ẹ̀ dáhùn torí pé wọ́n jẹ́ kẹfẹ́ eléyìí máa túmọ̀ sí pé ẹni ó bá jẹ́ mùsùlùmí ńkọ́ yọ̀ọ́ lọ́wọ́ tó bá ti jẹ́ pé kèfèrí kò ní rí ọlọ́wọ́ bọba tó láàrin ga nítorí yíya kèfèrí wọn ajẹ́bí pé mùsùlùmí ọ̀rọ̀ lọ́wọ́ àbí òní lọ́wọ́ ẹ̀ dáhùn ajẹ́bí pé mùsùlùmí ọ̀rọ̀ lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn ẹ̀rí tó wá lórí rírí ọlọ́wọ́ bọba tó láàrin ga nínú al ọ̀pọ̀ eléyìí tó sì túmọ̀ sí pé mùsùlùmí gbọ́dọ̀ ṣe ìfọ̀bá àtọ̀ ọjọ́ rẹ̀ fi rinlẹ̀ bọ̀ fífi rinlẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ bìlà kẹ̀yìnfẹ́ yìyàtì fífi rinlẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ wípé kò ní sí ìhà àbọ̀ mẹ́ torí bí ọlọ́wọ́ bá sọ pé wala yuhituna bihi ilma wọn àlè rọ kiri kọ́ ọlọ́kọ̀ bọ̀bá tó la rẹ̀ dà ní ma wọn àlè rọ ká rẹ̀ tán ó sì sọ yìí pé la tudrikuhu al-absar wa huwa yudriku al-absar wa huwa alàkìfò alxabir ìyẹn mo rò pé pẹ̀lú àwọn àlàyé kékeré tá a ṣe ó yẹ ká yé wa kó tiẹ̀ sí wa dáńdá wípé ohun tó lálàáfíà ni wípé pẹ̀lú òbọ̀ ọlọ́mọba nínú àjẹnà rírí ọlọ́mọba òdodo ni ọlọ́mọ kì í ṣe ilé ìwẹ̀ nìkan wa ó yìí ṣe hàn gbangba sí wa wípé ẹ̀rí rẹ̀ pọ̀ ṣé wàá rí ẹ̀dá kòtòrí tọ́lọ́run ó sì ṣe hàn sí wa pé àmọ́ kàìfì yà rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fà wá fi gbà tí wọ́n fi parí àwọn ọ̀rọ̀ wọn yìí ó pàtàkì gan alákọ̀ọ́kọ́ láàánú adékòlù fi dhalika mọ̀tà awìlì nàbí àárọ̀ ìnà ẹja sọ̀ra níbi agbárí mọ̀tà agbárí mẹ́sì wàlá mọ̀tà wáhìmí nàbí àhàwá ìnà ìfẹ́ inú kéèyàn máa fi fẹ́ inú sẹ́sìn ọlọ́run wọ́n máa ní eléyìí lówó mi inú ẹ̀sìn eléyìí ní òwú mi bẹ̀ kéèyàn máa ní tẹ̀sílímù fọlọ́ ẹja sọ̀ra mẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni fa innahu ma salima fi dini ẹ èyí rẹ nìkan kẹsìn rẹ ọyàn ẹsìn oníyanjú illa man sallama lillahi azza wa jalla wa li rasulihi sallallahu alaihi wasallam àfi tó bá gbà pa tó bá ti rí pé ntọ́lọ́ wọn bá fẹ́ ni musa ti gbà pé ntọ́lọ́ fẹ́ ni tó bá ti rí ntọ́lọ́ àlàáfíà wípé ìlànà tànàbì ni sallallahu alaihi wasallam yóò mójútó téèyàn bá ti lè ṣe méjèèjì téèyàn ọba bàjẹ́ yọpọ̀ ju téèyàn tó ṣe lọ ohun tí ó sì bàjẹ́ lára èèyàn yọpọ̀ ju tó dà lọ pẹ̀lú bọ́lọ̀ àásàrè parí ibẹ̀ yẹn tó bá dọ̀la pẹ̀lú wípé ayélujára àyẹ̀ méjì àwọn yẹn ti gbàgbé méjì alákọ̀ọ́kọ́ la pẹ̀lú bọ́lọ̀ mi ìlú láì ta ẹni èjì ẹ̀ta náà wàá ń sọ̀rọ̀ sàkùn ẹkùsẹ́ ẹkùsẹ́ náà náà náà ó lè gbà bẹ́ẹ̀ tájà rẹ̀ bá dé bẹ́ẹ̀. ṣùgbọ́n tí ó hajj kò sí wàhálà kó yọ tiẹ̀ náà nù ẹ̀ o fákúrò rẹ̀ débi pé kòrìntì ọ̀jẹ̀ lọ́jọ́ ọdún kò tí sọ kòrìntì ọ̀jẹ̀ jọ́ kejì ọdún kó máa jẹ́ lọ díẹ̀ díẹ̀ tọ́lọ́wọ́ tó fi mú mi wá kò sí wàhálà sẹ́yìn kan bá ti gbé fún ọ mọ̀sán fún ọ kó ti tó iye kọ́ńtẹ́ bá fún yẹn kọ́dà fún yòjó lówó sára yẹn ti kó dáa kí wọ́n bóyá ní nǹkan kí wọ́n wá lé yẹn òfin rárá tí wọ́n ti kó ní ìdí ẹ̀gbá ìwọ́ ṣùgbọ́n nítorí ọba ti mọ̀ pé bùkátà sí wọ́n náà má fi sísítẹ́ẹ̀mù sọ pé kàn gbé fún ọ tí wọ́n ti yé ọlọ́wọ́ kan àlọ́wọ́ ẹni kejì ẹni wáyà ṣe é rí abọ́kan àti ìlàjì lẹ́nìkan o kì í ṣe abọ́kan o abọ́kan àti ìlàjì òun ló pé o onímúdù pé o onímúdù tó pé o ṣàlàyé mi ti abọ́kan bíi sixteen cups ni tó bá jẹ́ pèrè jù ó máa kú sí fifteen tó bá wà lálé díẹ̀ sálàyé mi jẹ́ abọ́kan àti ìlàjì ni o abọ́tò gidi náà ni abọ́tò gidi kì í sàwọn oní agolo mẹ́jọ o alágolo mẹ́wàá o àti ìlàjì òun ni bíbẹ̀ ẹ̀kọ́ yọ ìpìlẹ̀ ju tó kù sí dáadáa mẹ́rìndínlógún wọn lè yàn kan sáà gbọ́ mi yé wọ́n dọ̀gbọ́n sí o torí náà lọ́pọ̀ ọmọ ọdún méjì ó ní ọ̀yá wáyọ̀ tiẹ̀ ọmọ náà tọwọ́ bọ̀ gàrí ọmọ ọdún méjì yóò tún kẹyà ẹ̀gbọ́n rẹ náà àtàbúrò rẹ náà ọmọ ọdún kààbọ̀ kọfẹ lè gbọmọ tí wọn pa lẹ́yìn kọmọ bọwọ rẹ yọ àbòsí Ọlọ́run sàbòrí jù fún wa náà ẹnì kejì wọn á tọrọ sàkàlà ọsàn. ra o kí ló dé òun ní kápá àti ọlọ́yìnbó kí ló fà á. ẹ mọ̀ ẹ gbọ́ ètò ìṣúná kìlómítà ìṣúná sẹ́ẹ̀rí méjì ni èèyàn máa ń lówó lọ́wọ́ bọ̀ owó yẹn ò ní sí lọ́wọ́ yẹn ní ìlú kọ́ àjọ mi irú ọdún eléyìí ní ìsinyìí pẹ̀lú bá a ṣe ìbẹ̀rẹ̀ oṣù lọ́fẹ́ bọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ owó ẹlẹ́sùn eléyìí yóò ti bá nǹkan pọ̀ lọ lápẹ̀júwe ọ̀rọ̀ ara kìíní ara gba ara wò ara aṣọ ọdún fáwọn ọmọ lápèjúwe ẹni tí bá máa rà gbogbo nǹkan kan báwọn ó lè má fẹ́ jẹ́wọ́ tìráìsì ọ̀yọ́ tàbí owó tàbí kí owó yẹn gan tiẹ̀ má yọ mọ́ tàbí ntọ́ yọ kọ́ mọ́ tó nǹkan mọ́ ṣùgbọ́n yẹn mọ̀ wípé ìgbà tó sọ bá tó fi parí àwọn mi ò wọlé tàbí wọ́n wà lílì fàtítì ọ̀la ó dáa kéèyàn yọ owó yẹn kàn sí lọ́wọ́ èèyàn ni èèyàn lówó rẹ lọ́wọ́ mo rò wàhálà yẹn kò tiẹ̀ kéèyàn kódà kó ti pé ra gbà àwọn yẹn ni kéèyàn mú wọ yẹn kó mẹ tó bá ṣe pé kò sí rèétí kò sì tún sówó ẹnu ìwọ̀nba tó wà nílẹ̀ tó bá ká kéèyàn yọ ìjọsìn tó wà ní jẹun jọ ọdún ẹni tó ní kó wọn lágbára rárá o ọlọ́kàtà àwọn akẹ́kọ̀ọ́ akátà wọn ìtókù yẹn àwọn tí ò ká bí wọ́n ṣe pọ̀ tí wọ́n fi lè pọ̀ tó bá wọn kí ni gbogbo wọn ọ̀jọ̀ jẹ lọ́jọ́ ọdún torí àgbọ̀dọ̀ mọ sílẹ̀ fáwọn èèyàn láti mọ ẹlú fọmúládọ̀ jẹ ni o tọ́lá àwọn èèyàn lé o kẹsí pẹ́ẹ́lú ò lówó lọ́wọ́ nítorí ọmọ òṣèlú ọ̀ràn yẹn lórí ẹ̀ ó gbajúmọ̀ ni o ẹlòmíì fẹ́ ti fàájì lọ́jọ́ ọdún ni o fàájì gidi tẹ́ ẹ pé ẹ bá gbé bígì gan fún yóò ní bígì bò ó ó ti lọ ra mọ́ọ̀tì yóò sì tún gba àwọn àlejò yóò pẹ́ẹ́ràn ni lọ́jọ́ ọdún báwọn yẹn ti ń pẹran léyà làwọn yẹn ń pẹran tunu ní ìsìn bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ yóò sì gba àwọn àlejò tí ń lọ rẹ́rẹ́rẹ́ yóò wà ló fẹ́ fi jáka alẹ̀ pé n tó wà tó kù lẹ̀ kò lè ká tó o sì pẹran ẹlòmíì pa tọ́kì méjì dọ́là bíi mẹ́fà rẹ̀ lòmíì pa wọ́n sì ṣe fried rice wọ́n ṣe jọ̀lọ́fù wọ́n tọrọ nǹkan mú mu wọ́n á tún ṣe gbogbo ẹ̀ wọ́n ẹ tẹ́ bá wọlé wọ́n ń jọ ọdún ẹlòmíì lè ẹlòmíì ẹ rò pé olóúnjẹ tó míìsì fún odidi oṣù kan ọ̀rọ̀ ẹ̀jẹ̀ jọ tí èèyàn bá ṣe bí èèyàn bá ń sa ẹjẹ afárá lọ pé gbogbo ń táwọn èèyàn kò rí bẹ́ẹ̀ ìwọ̀n bá ságbára ẹni yẹn máa nílò tọ́ ni ibi tágbára rẹ máa náà ní oyọ̀ mọ́ torí pé láyé kàlí fún náà sàn lọ́wọ́ sàn náà ẹnì kẹta ṣùgbọ́n ẹ rájú rìnrìn àjò tí mo rìn kí n tó lọ dáhùn béèrè ìrìn àjò náà ọ pàtàkì ẹ ti kí ẹ tẹ ẹ nísìnyí lọ́la àwọn èèyàn alágbárí ni ọ náà lamas ẹ kọ́ ah, mi yẹ̀yọ̀ kan. gbà sọlá ni a ní tí ẹ wá fẹ́ yẹ rí hadith rẹ àbí iná ẹ tí mo kà mí ojúṣe àwọn ẹ̀rí tó wà ní hadith àbí ó ti yẹ kí n mi ẹ yẹ kàkà ó sì wà nù tìrà bọ́ mí ẹran torí táìmù ni òun wò fún un. àjọ àlàáfíà gbogbo àti máa ń dáko àwọn ìwà tọ́wọ́ tó ń ti wọ́n gbà mí láti mọ̀ ṣàjọ àwọn afáyín náà di ẹ̀sìn mọ́lẹ̀ àwọn Yorùbá ti bá yẹ ẹ̀sìn kọ̀ọ̀kan yẹn náà ló ń jẹ́jẹ́ káwọn náà wọ́n ń gbógun ebe ẹ̀rí ìdókè kìnìún tó ní pé téèyàn bá lọ wọnú ọ̀nà káníyàn lè rí ní yóò bá àwọn ibùdó tẹ̀lé abẹ ibùdó kọ́ yìí àtìgbà ní ó nínú náà wọ́n wà báyìí alágbára omi àbí kí náà ń pè sọ bẹ́ẹ̀ alágbára omi yẹn ẹ ẹnu èèyàn bá alágbára omi lò sẹ́yìn sì sọ pé má ṣe jára bí mọ́ wọ́n wò sẹ́ mọ́ àwọn ilé àwọn ilé ìyàwó wọn ò ní agbára omi alágbára tiẹ̀ sí yìí mi lòun àbúrò lódò mi alágbára omi ẹ wá máa wọ ẹni burúkú tó gbéra ẹ lágbára omi yọ ẹ jẹ́ ó bóódò kó bóódò náà ẹ bá gbára omi wà lọ́wọ́ rẹ̀ kó tiẹ̀ lọ bọ́ sọ́sà ó lè tẹ̀lé òun ló lágbára omi o yóò kà máa kọ́ńtò mi báyìí ni ó máa lé fún ọ wá lè lọ bọ́ sódò kó tiẹ̀ lọ sí bíìtì kan kó yí gbirigbiri ibi tó yẹ kó máa ti ń rú bọ̀ kó kẹ̀ yí gbirigbiri lọ náà bíi one meter one meter kan bíi one mile nínú bíìtì sẹ́yìn pé yóò dáa báwọn alọ́ lámìlámì àárí rẹ̀ ẹnìkan ìlà wẹ̀ àwọn tí ń wẹ̀ ní bíi jìgàn ibi ètè tí ibi díẹ̀ tó apáta sí làwọn èèyàn ti ń wẹ̀ kó tiẹ̀ lọ kó rìn kó kàn bẹ́ẹ̀ ni bì tàbí kó ní kàn fa okùn kàn ju òun kó n fa gbá omi hàn wọ́n tàbí tọ́mi lásìkò kó kàn bẹ́ẹ̀ síbẹ̀ ni tàbí kó gun sẹ́fẹ̀rí àbí fẹ́lá ní ọmọ nǹkan akílókọ̀ kiri bóòtù yẹn fẹ́ẹ́rí àwọn kí náà ń kó tiẹ̀ kó lọ kọ̀rọ̀ dúkọ́ bẹ́ẹ̀lẹ̀ lọ́nà ó kú súnmọ́ mi dáadáa omi ọmọ ta sí ńlá báyìí yóò kàn yí báyìí ní kó bọ́ síbẹ̀ kó tó máa kó tó yí padà wá. agbára omi. wọ́n wá ẹni ṣe kẹ́kẹ́ lóye wá lò lágbára omi kí láàfin lágbára omi. òun ni pẹ́kọ́ ní kankan ṣe ọkì gbómi fún ọ kó o mọ owó wa ẹ láàbò lágbára omi. tẹ́nìkan tí wọ́n ní òórùn òórùn sùn tí wọ́n lọ ra tí wọ́n á dà sínú omi tí wọ́n pọ̀ ẹni tó bá sojọ́ kẹta ni ó tó yìí tí wọ́n máa gómi lábẹ́rẹ́ tí wọ́n bá ti máa ti ń ṣe báyìí wọ́n sì rọra pé àwọn tí wọ́n máa ń lò wọ́n lẹ́ni yóò rọrùn sọ ògùn wọlé ń fún àti ẹ̀ ló fi lọ báyìí fòkò tó fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ wọ́n ni ah kíní ni ẹ fún ẹ gírísì dóòsì ẹ̀ ẹ bá ti fún lómi àfa fún lómi báyìí ó sì sùn lọ omi tí wọ́n ti pọ̀ nǹkan mọ́ àbí dídì ni á ti fún nǹkan mọ́ ọmọ wa àwọn ọmọ ya wọn lókè àgbà ọmọ kò nǹkan wọn Ọlọ́run sàlẹ ẹ láàbù àwọn kan kó nǹkan mọ pàṣípàṣí pàṣípàṣí ni prophetic ẹ láàkùn ìbéèrè mi ìwọ lọ́wọ́ náà ọ̀rẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì àwọn Yorùbá ò ní ẹni ọba ti gbọ́ ọlọ́mọdé ọdún láéláé yẹn ni ọdún ó lè máa rí ntújẹ bí ìsù náà. islam bẹ́ẹ̀. kò sí mùsùlùmí tí èso ń súnà àfẹnutọ́ bá yọra rẹ̀ kú torí tí wọ́n gbà dé pẹ̀lú súnà bẹ́ẹ̀ kì í ṣe súnà wípé nǹkan báyìí súnà ní nǹkan báyìí lọ́rọ̀ yẹn o súnà gangan ni ìlànà anábì sọ̀rọ̀ la ìlànà rẹ̀ ara ìlànà rẹ̀ ni pé ká kírun ara rẹ̀ ni ká gbà rẹ̀ ká gbà súnà náà láti ṣe máa ṣe ń gbà rẹ̀ súnà náà sálàyé nìkan gbogbo mùsùlùmí àlè sunna ní bọ àwọn kan yẹ ẹsẹ kú ìgbà tí wọn yẹ ẹsẹ àìní rẹyìn fún yíyẹ ẹsẹ wọn lọ́wọ́ afagbárí agbárí lọ́wọ́ akọ láfi ń sọ̀rọ̀ tẹsílẹmù àtẹsílẹmù lè nù sóòs yóò jẹ káàrí bẹ́ẹ̀ ká sì fẹsẹ̀ múlẹ̀ lórí sunna ilé ìdíje islam sálàyé nìkan ọlọ́pàá sẹbẹrẹ mi wà á bìí náà wàá tún wà sáà tó náà tó lára ọjà mùsùlùmí ni. kọ̀ máa gbọ́dọ̀ wá ní o èèyàn yẹn lọ́wọ́ gbọ́dọ̀ torí ẹ̀ mọ̀ pé àfihàn kankan lè ṣe lè tafsir lóye ká máa ṣe àwọn òpin eléyìí náà tó pàtàkì kò sí bá a ṣe máa ṣe tafsir tí èèyàn bá ṣe ká bá àwọn ọkọ̀ kan nù àwọn àyà tá a mẹ́nu bá lónìí àyè ṣàlàyé yóò láti wá mẹ́nu bá látọ̀ kan tafsir èmi tí ń ṣe tafsir Quran ní sọ láti ninety six ninety six mo ní ṣe tafsir lágbélé tí mo sáà ṣe àwọn bàbá wa kò wá sọ́dọ̀ náà tá a ṣe tafsir àfẹsí tí mi ò sí ní ṣe tafsir ṣe tafsir ṣe tafsir kò yí sí o láti yan láti wá láti ní àti Quran ní ninety six sísìn ọmọ yìí tó twenty years ago twenty three years Ah, àti Kùránì tari òun ló fà á ń bàtà fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ tàbí sí òtàrọ̀ mí ta fi ní ká bẹ̀rẹ̀ láti ibi ṣe àmọ́ àwọn ilé ìtòsùn mọ́ wa ẹtijọ́ ìjọ́tọ́ pé àlèmọ́ kà lójúmọ́ àlèmọ́ gbọ́ lójúmọ́ bá àti ẹ̀ka àgbọ̀ làwọn sọ̀rọ̀ àkékèké tọ́lá ẹ̀mí ti kọ́lọ̀ ń kó bùn àlèmọ́ mo gbọ́ pé nìkan nínú ọ̀fẹ́ ẹ̀mẹ́ta ló bá kọ̀ ọ́ àrè kíláàsì bẹ̀rẹ̀ tó kíláàsì bẹ̀rẹ̀ tó lẹ́ẹ̀mẹ́ta ọlọ́gbẹ́lẹ̀ kẹta ni ò parí tó fi kú. àwa náà ń ṣe lọ díẹ̀ díẹ̀ náà ọlọ́run já wa lọ tó ọlọ́run kọ́ máa ṣe wa lẹ́lẹ́mì kúkúrú ọwọ́ rẹ̀ orí ọwọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀ ní ẹ̀mí wa tọ́lọ́run ti dẹ́mi wá ṣe àtúntàn jọ àti túntàn mo tú oníkíkọ́ ọ̀lẹ̀ ìyẹn wà translated wà ṣùgbọ́n ká tún ní pé à ń ṣe àlàyé ó kún ju translated lọ ẹgbẹ́ nǹkan kíkọ èèyàn lè kó gbogbo àwòrán tá à ń ṣe látàárọ̀ kí èèyàn fẹ́ kọ́ lẹ̀ gan yóò ti kó dídì ìwé gan o ṣùgbọ́n a ṣe yẹn ó ti ẹ̀sùn mọ́ ká tẹ̀ jáde tọ́kì láìpẹ́ ìkọlù tí a bá tẹ̀ sáà wọ́n tẹ̀ tọ́kì inṣàlá ọ̀tá sèyẹn náà àwọn èèyàn sàǹfààní mẹ́kọ́ lọ́n jẹ́ kó ṣùgbọ́n gbàgbà tó o ti pẹ́ o nàìjíríà ni o ṣé ẹ ti mọ tí mo ti mọ̀ ń sọ báà.

rárá mo ṣe mistake ni o two thousand and eight mo fẹ́ sọ ní nineteen ninety eight o two thousand and eight ni o aa nineteen ninety eight bo two oh thousand and eight stroke nine òun ni ọdún mẹ́wàá àbí ọdún mẹ́wàá ayo so inshallah ita n tún lọ náà ìwà àti wà ní tabarọ́kà díẹ̀ díẹ̀ náà ni sára mi ti mọ̀ n kọ́rọ̀ alibaba wà lẹ́jà wà lè dà ọlọ́run dẹ̀ mi wá sí lórí dáadáa ọlọ́run níjà ayẹsẹ̀ kó mi òdodo yóò sì fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir wa bil ijabati jadir hada wa sallallahu ala muhammadin àbí bẹ́ẹ̀ mi wà wa alihi wa sahbihi ìmí tún wà ó gan. àmì àtẹ̀yìn náà o. tó bá rọrùn nínú àwọn ìjókòó yìí pẹ̀lú àwọn ah yóò jẹun jẹun sí àbáyé wàláyé ó tọ́ ni ó tọ́ ni o ah inṣàlá o á gbìyànjú á gbìyànjú àbíbò ni inṣàlá ọlọ́run rà lọ́wọ́ náà wa alaikum salaam ok. naam naam ok ok karùn wa naam kò gbọ́ nǹkan ọmọ mistake tó ń ṣe. pé hmm náà. ẹnì kan á wò ó kékeré ìwé títà máa ń tẹ́lẹ̀ fún ìbàdàn láti gbé kámẹ́rà tẹ̀lé ìwà òun là ń tẹ̀lé. náà. náà. Hmm. tí èèyàn bá wà lẹ́yìn mọ́ ìmáàmù lọ́lọ́kọ̀ oníwà wọn tí ìmáàmù bá wá fẹ́ fi kún un ó fẹ́ fi kún ni òun fẹ́ fi kún nítorí ìgbàgbé kéèyàn máa máa fi kúrun inú yẹn ti bàjẹ́ kéèyàn kan decide pé márùn mo fẹ́ kílò ní ara mi ṣe dáadáa sálàyé mi ti èrò tó kírun kò kírun rárá kò ní ládàá kódà sùjúdù kankan ò gbé tọrọ màmá ni sálàyé mi ti ilé ìfúnjẹ pé sùjúdù tá a máa ṣe yẹ sùjúdù sáháwí ni wọ́n ń pè sùjúdù ìgbàgbé mọ̀rọ̀ pàlàyé mi ti kì í ṣe sùjúdù làmùdì sùjúdù mímàmá sálàyé mi ti tó bá ti wá rí bẹ́ẹ̀ tí màmú bá fẹ́ lera kan ẹlẹ́ẹ̀karùn kan ẹni ọba mà tí ó gbàgbé kò ní tẹ̀lé bẹ́ẹ̀ ni ẹ ti sọ òun ó jókòó torí òun ọ̀gbàgbé báwọn láti fẹ́ kí òun rákà márùn Mm-hmm. yóò jókòó ẹni tó náà bá ní ṣáàkù sálàyé mi tó pé sínú yìí ti pé àbí o ti pè wọn tẹ̀lé màmú lọ́njẹ́ ṣùgbọ́n ẹni tó dá lójú tó dá lójú dáadáa pé irun wa ti pé kò ní tẹ̀lé o torí ni tó yìí máa mú ò ìmáàmù fẹ́ lérò kún nítorí pé kọ́ ọ̀mà ń lérò kún nítorí pé ọ̀mà ìdí tó fi gbọdọ̀ jókòó lẹ̀ yóò jókòó ni. mọ́mọ́ wa padà lé ṣùgbọ́n yóò jókòó náà ẹjẹ́ fìlípẹ́ yìí náà lọ́wọ́ àní pé kò ní sálámà yóò ṣàjókòó bẹ̀ tí mọ́mọ́ èdè náà ni lọ gbàrà bọ̀ nígbà bá wa padà dé tó wá sàtáyà wọ́n wá jọ sàtáyà tí bá wa sálámà yóò ṣe wá sálámà tí bá tún ṣe wọ́n ṣe náà lórí rẹ̀ ṣùgbọ́n kò هذا وصلى الله على محمد وآله وسلم جزاكم الله